بسم الله والحمد لله والصلاة والسلام على محمد بن عبد الله وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته mo kí mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin mo kí wa káàbọ̀ ní kíkí ti Islam mo kí wa sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o kí Allah subhanahu wa ta'ala kókó wa yọ. alẹ́ tòní ni alẹ́ àtìní alẹ́ àtìní. alẹ́ àtìní. déètì òní ni seventeen oṣù dúlíkọ́ádà oṣù kọkànlá ọdún fourteen forty two. pẹ̀lú ògo Allah episode nineteen. ní ìjókòó talẹ́ yìí episode nineteen àbí episode nineteen ní ìjókòó talẹ́ yìí insha àwọn ìbéèrè tó ti wà nílẹ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ ìfẹ́ àwọn ìbéèrè yẹn oníbéèrè sọ pé asalaamu aleykum sa ìbéèrè sísítà kan fẹ́ẹ́. ọkọ tí wọn ò sì mọ̀ pé AS ni genotype wọn kí wọ́n tó ṣe nìka ṣùgbọ́n àlọ́wò fún wọn ní ọmọ lẹ́yìn náà ọkọ fẹ́ ẹlòmíì tó sì bímọ fún un láìpẹ́. tó sì bímọ fún un láìpẹ́ ìyáálé ìyẹn ẹni tó jẹ́ as ó mọ̀ pé aa ni ìyàwó kejì ọkàn ìyáálé ò gbà á mọ́ láti wà pẹ̀lú ọkọ ẹ̀ kí ni kí ìyáálé ó ṣe sà kí ni kí ìyáálé ó ṣe kókó ntẹ́ni ìbéèrè ni pé obìnrin kan ó ti lọ́kọ kò tí ì rọ́mọ bí ọkọ genotype ẹ AS obìnrin yìí náà as wọ́n ti wá wà bẹ́ẹ̀ tí wọn ò tí ì rọmọ bí ọkọ wa fẹ́ ìyàwó míì ìyàwó míì yẹn òun wá jẹ́ aa ó sì ti bímọ kí ni kí ìyàwó ṣe kí ni kí first wife kí ni kó ṣe wàhálà ó sì pọ̀. ó simple. àkọ́kọ́ náà wọn ò tí ì bímọ fúnra wọn. ẹlẹ́ẹ̀kejì ìkíní kejì wọn jẹ́ fìtínà fúnra wọn AS ó jẹ́ fìtínà fún AS míì AS Ọ jẹ́ àdúwù fún as míì two problems lower on ground àìtí ìrọmọbí ìṣòro kan nù nínú ayé wọn pé àwọn méjèèjì jẹ́ ọ̀tá ara wọn nínú ẹ̀jẹ̀ ìṣòro kejì nìyẹn ká sọ pé ọ̀wọ́ ìṣòro ẹyọ kan tàbí ìkọ̀ọ̀kan ìṣòro yẹn ó wọ ohun tó lè jẹ́ kí igi ó já ó wọ ohun tó lè jẹ́ kí igi ó túká nínú Islam tí ẹ bá gbàgbé ní àná nínú fọndamẹ́ntà igi òun ni ọmọ wà nínú fọndamẹ́ntà nínú àwọn nǹkan ìpìlẹ̀ nínú igi òun lọmọ wà ọkùnrin nídìí ọmọ obìnrin náà nídìí ọmọ ìkíní kejì wọ́n fẹ́ra wọn nítorí àti lè bímọ wọn ò wá lóyún ẹni tó bá ṣú nínú àwọn méjèèjì lórí àìlóyún ẹni tó bá ṣú ó máa gbé ìgbésẹ̀ ó máa gbé ìgbésẹ̀ yálà ọkùnrin ló kọ́kọ́ sú ni yóò gbé gbèsè yálà obìnrin ló kọ́kọ́ sú ni òun náà máa gbé gbèsè ẹ̀sìn fààyè gbà wọ́n láti gbé gbèsè ẹni tí ọba kọ́kọ́ sú nínú àméjèèjì bó tilẹ̀ ga sí pé ìgbésẹ̀ tọkùnrin lè gbé oríṣi méjì ni ìgbésẹ̀ táwọn wí náà ni lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe gbìyànjú wọ́n ti mú àgbo wọ́n ti jagun mú wọ́n ti lọ sí láàbù wọ́n ti ṣe tẹ́sítì. ok bóyá wọ́n á fi ẹ̀sùn kan ẹnìkan pé ẹni báyìí kò lè lóyún tàbí ẹni báyìí àtọ̀ rẹ̀ kò lè di ọmọ. lẹ́yìn ìgbìyànjú lẹ́yìn ọdún lẹ́yìn some years tí wọ́n ti wà nínú ìpèníjà yẹn ẹ̀sìn fàyè gbà wọ́n láti gbé ìgbésẹ̀ nínú ìgbésẹ̀ tí wọ́n lè gbé òun ni ìgbésẹ̀ kí ọkọ kọ̀yàwó sílẹ̀ tàbí kọ́mọ̀kọ́ sílẹ̀ kó fẹ́ ẹlòmíràn tágbára ẹ̀ bá wà fún un tí agbára ẹ̀ bá wà fún un ní ti obìnrin tó bá dá sí pé obìnrin ló wà offended obìnrin ló rí i pé ọkùnrin yìí ni ò gbádùn làìlera wà fún un ẹ̀sìn fàyè gbọ́ òun náà kó gbé ìgbésẹ̀ kúlù ó lè ṣe kúlù nítorí pé ọkọ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ó ti wà medically confirmed pé kò lè bá obìnrin lò pọ̀ kó doyún. on the other hand KCAS versus AS is another grant fún divorce àwọn méjèèjì so wọ́n ti ní nǹkan méjì lọ́wọ́ tí ìgbéyàwó yẹn tó lè fi túká tí wọ́n bá fẹ́ kó túká. pẹ̀lú situation arábìnrin yìí tí ò tí ì lóyún tó sì ti padà mọ̀ pé òun as ọkọ òun as ó wà advisable fún obìnrin yẹn kó síkì fún divorce kọkẹ́ ó tọ̀ láàkì ẹ̀ tó bá síkì fún divorce tọkọ ò bá gbà láti tọ̀ láàkì ẹ̀ kó ṣe kúlù fún kó ṣe kúlù fún yorùbá ní apẹ́ ajẹ kò ní jẹ̀bàjẹ́ ó pé ó tó lóyún ó ní ìdádúró tó bá tún wá lọ bí ọmọ ss ńkọ́. wọn èfi iná sórí òrùlé sùn ṣé ẹlẹ́ni tí ò mọ̀ pé as ni òun kó tó fẹ́ as ọ̀tá méjì nìyẹn o ti ń fẹ́ra wọn ọkọ ọ̀tá kìíní ìyàwó ọ̀tá kejì tàbí ká lo kálímà fítínà fúnra wọn ká lo kẹ́límà fìtínà fún wa ọkọ fìtínà ìyàwó fitina.